ṣe rí fídíò tẹ́ ẹ̀ ń wò yìí ìwọ̀n tó o bá ń wo fídíò yìí tó o tún ń jẹ màálù á <laughs> jẹ́ wípé ó dàbí pé nǹkan ń ṣe orí yẹn má bínú o á jẹ́ wípé onítọ̀hún ò lọ́pọlọ mọ́ ni tó ń wo fídíò yìí tó ń rí nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ tó tún wá lọ patí tó tún gbẹ̀rọ màálù kan ẹ wájú tó fi bẹ́ẹ̀ ṣe pẹpẹ súùpù àwò á jẹ́ pé nǹkan ti ṣe é a jẹ́ wípé nǹkan tí ń ṣe ẹ́ ẹ̀yìn náà wo nǹkan tó máa ń fojú wa rí lórí pé oko olóko ẹ lọ kó màálù ẹ fi jẹ wọn á tún pa yín sórí ẹ ṣe bẹ́ẹ̀ rí ṣe bẹ́ẹ̀ náà wò ó ẹ wo adúrú oko yẹn ẹ wo iye tẹ́ni yìí á fi ṣe iṣẹ́ yìí débi tó dé kó tó máa roko mú àgbàdo kó tó máa roko ìdí àgbàdo kátẹ́gùn lè fẹ́ kágbàdo lè tóbi ó wá tó àsìkò tó máa kó èrè ẹ̀wọ̀n àwò òun á kó màálù lọ síbẹ̀ bẹ́ẹ̀ ló ń bẹ ló ń bẹ ṣe bẹ́ẹ̀ náà rí òun á kó fún màálù kó máa jẹ ẹ̀yin náà tún wá ṣe tán náà ẹ̀yin tán jẹ oko ẹ̀ náà ni o ẹ̀ tún máa wá lọ sọ́jà pẹ̀lú wọn bá ṣẹ́ńjì tó wà lọ́wọ́ yín ẹ̀ tún lọ ní à ìyá alágbájá ìyá arísí wọ́n á ṣe ọbẹ̀ wá o ẹ ẹran màálù ni kò rà ibi abọ́dí yẹn ni kò rà ibi kíní kan ẹ̀ tún máa jẹ́ ṣé wọ́n fi ṣe yín ni ṣé wọ́n fi ṣe yín ni ìbàjẹ́ wípé everybody tó jẹ́ ọmọ yorùbá gidi tí òun ṣọmọ àlè tó jẹ́ ọmọ ọkọ hmm? tó jẹ́ wípé wọn ò jẹ màálù mọ́ ni ẹ rí i pé owó màálù ní ṣíṣe máa reduce nígbà tó máa ń bọ́ màálù wọn tó rẹ́ ni rà á ṣùgbọ́n irọ́ ni ọmọ àfi màálù jẹ oko yín ọmọ apayín lórí ẹ̀ ẹ̀ tún lọ sọ́jà. So ẹ̀tún lọ ra màálù tánú tánú tánú tánú tánú sọ pé láyé láyé òun òun ní jẹ màálù mọ́ tánú sọ bẹ́ẹ̀ ẹlòmíì tán bá pa ọkọ ẹ̀ tó bá ìyàwó a tún lọ sọ́jà tára bá ti já tó a tún lọ sọ́jà tún lọ ra màálù a tún jẹ́ ó ti gbàgbé torí màálù yìí náà lọ fi pa ọkọ òun o ẹ jẹ́ kí làákàyè wá ṣì náà ṣé bá ṣe máa bá lọ náà lélẹ̀ tìbẹ́yìn náà rí fídíò yẹn ṣe rí pé ọ̀tá jẹ́ làwọn pípù yìí àbí wọ́n ń ṣọ̀tá jẹ́ ni ọ̀tá ajé paraku ni wọ́n ẹni ibi ni wọ́n ẹ ẹ máa jẹ màálù ẹ máa fi màálù yìí jẹ oko wọn ẹ máa pa wọ́n lé lórí ẹ̀yin náà ní wá nílà káyẹ tó lọ máa ra ó máa ṣe o ṣebí gbogbo ara nǹkan tó ń pariwo fún ni ẹni nísìnyí tẹ́ ẹ bá bí ẹ bí léèrè èèlò ló fi ṣe oko yẹn gbogbo owó tó máa lọ sóko yẹn at least kíkan bú ó sì máa wà lọ́bi three million sí kó tó di bó ṣe dé yẹn wá dàgbà tán wá ń gé jẹ ó wá mú ó wá oko olóko àdàdà fún mọ́gbà dọ̀ pé kọ́lọ́ wá jẹ́ kí orí olórí kó kó èrè wa lọ ṣé orí olórí kọ́ ló kó èrè wa lọ báyìí pẹ̀lú màálù ṣèbí pátá sọ fún yín gbà yẹn pé màálù ní second citizen nàìjíríà ẹ ń rò pé bóyá àmọ̀ kan tá à ń sọ kí wá ní second citizen nísìn màálù yẹn náà màálù yẹn wá tóbi èyí tẹ bá wá fẹ́ ṣèdánwó náà ẹ wá lọ sọ́jà ẹ wá ẹ wá lọ máa wá màálù tẹ́yìn ẹ gbagbá <laughs> àánú yín mà ṣe mí o ṣé bá ṣe máa máa bá lọ náà ni àní ẹ ká stop láti máa jẹ màálù yìí ṣe tá a bá stop láti máa jẹ within one year or two years ẹ rí i pé ìyàtọ̀ máa wà nígbà tó ọ̀bà rẹ̀ ni jẹ màálù wọn mọ́ sí ojoojúmọ́ ló ń pọ̀ ọmọ Yorùbá lójoojúmọ́ lójoojúmọ́ lójoojúmọ́ wọ́n pa wọ́n wá kidnap wọ́n wá ṣoríṣiríṣi wọ́n á gbowó wọ́n á ṣe gbogbo ẹ̀ sí wọ́n á tún fi màálù náà wọ́n á tún fi jẹ oko yín sí náà yìí náà sì tún jẹ màálù náà ṣọ́ fi ṣe wá náà ẹ̀dẹ̀jẹ̀ kí làkàyè wá pè náà hmm? ṣé bá ṣe máa máa balọ̀ náà rẹ̀ wá sọ pé ó jẹ òkò sí oúnjẹ báwo ló jẹ́ ṣe máa wà gbàtẹ́ pé gbogbo àwọn àgbẹ̀ wọn wọ́n ti pa ogbó wọn tán àwọn ìdílé kẹta jẹ fi lẹkẹ síbẹ̀ náà tá a sọ tẹ̀rọ bóyá ó máa ṣojú iṣẹ́ nípò in fact kéèké sọ pé ó ṣojú yín gidi gan ni àtẹ̀yìn yín ṣe ni pé ó ṣàṣojú yín gan ni ẹ̀yàn yín tẹ́lẹ̀ <laughs> ó máa ṣàṣojú yín ó máa ṣàṣojú yín gidi gan ni hmm? ó ṣàṣojú yín gan ni in fact ní left and right ní front and back ní òkè àti ilẹ̀ ni ṣùgbọ́n yìí náà ti rí ẹ̀yin tẹ́ ẹ̀ wo fídíò yìí tẹ́ ẹ̀ tún jẹran màálù ah, ó dàbí pé. ẹ jẹ́ kí n sọ pé ẹ jẹ́ lọ wá nǹkan ṣe sí ọrọ ara yín ẹ lọ wá nǹkan ṣe sí ọrọ ara yín kẹ́ stop láti máa jẹ màálù wà ń bẹ ẹja wà ń bẹ ẹja àrọ̀ wà ń bẹ tó tẹ̀ pé yẹn tún ṣara lórí wọ́n tó bá tẹ̀lé ẹja mi tilapia fish wà ń bẹ oríṣiríṣi ẹja ló wà ìgbín wà ń bẹ tó bá lè jẹ ìgbín lọ wá ògúnfẹ́ rà tó ra àwọn àgùn àwọn ah, ah, ah. náà rí làwọn eléyìí ọ̀tá ajé òun ni àwọn ènìyàn yìí èèyàn tún wá ra màálù yẹn tán ẹ tún wá jẹ tán wọ́n tún wá lọ mú owó màálù tó tà fún yín tó fi jẹ oko yín tó tún wá tà fún yín ẹ tún wá àwọn yẹn tún wá lọ mú ẹ wọ́n tún lọ ṣe wọ́n tún fi lọ ra gbogbo ohun ìjà olóró tó tún fi máa máa yín já èdè jẹ́ ká lò lákàyè wa náà ẹ jẹ́ ká lò lákàyè wa ẹ ó mà ṣe o.